torí ká má bàa gun òpó wọn gé ni wá so mọ́gùn mọ́ ọ̀gá mi ẹ̀gùn òpó ìlágùn yẹn sì sọ̀kalẹ̀ ẹ jẹ́ lọ gbé ládàwà. pẹ̀lẹ́ igi agùnmọ́ nìyẹ ah, ah. mo kàn gbé ọ̀sẹ̀ gbèsà ah, tó o bá gbé ládàwà bíi bí nìsín sáàmù bíláà kó lọ́fíìsì ni. eyín lẹ fi máa gé náà power line tó jẹ́ ọ̀gá wọn eyín lẹ fi ré bété ọ̀gá mi abẹ́ ń fọ́ fún kinní ni. mo fọ́ o. ẹ lo ìgbàgbọ́ torí olúwa ní tí ìgbàgbọ́ rẹ bá kéré bíi kóró mustadi ìwọ yóò pàṣẹ fún òkè kí ó ṣìdì òkè yóò sì ṣìdì ọ̀gá mi oníṣẹ́ òkùnkùn làwọn eléyìí o ẹ mọ̀jẹ̀ wọn ó borí àwa oníṣẹ́ ìmọ̀lẹ̀ ẹ jẹ́ mo bá dì. so onígbàgbọ́. mo nígbàgbọ́ nù yín ọ̀gá mi. ẹ wọ́n nígbàgbọ́ kí ló ṣe gbàgbọ́ tiẹ̀ gbàgbọ́ tèmi ò sì lé náà ó travel out náà. oṣù wa lẹni àmọ́ ló gbàgbọ́ ẹ eh. eh, níbi rúùsì ibi iṣẹ́ wa ọ̀gá ni ó gòkò tí ó gè náà. no wàhálà mo gbọ́gà fún ọ o sẹ́ni ah. ó yà gùn òpó ìlọ. kí n lè sọ ọ̀gá ẹ gbọ́gà fún mi ẹni fún mi sálárì ọ̀gá lọ́wọ́ fi ń ṣerú ẹ̀ ọ̀gá ibò eh? ń lè dáhùn yìí alẹ́ yìí lọ̀gá yín ló ẹ̀kẹ́ ẹ̀ gòpó ẹ jẹ́ pé ọmọ kẹ́ gbé ládàá wa. pẹ̀lú kò tẹ́mi ń wò yìí hmm. pẹ̀lú bó ṣe design rẹ̀ yìí òpó yóò jẹ́ wo ná. jésù. tó a lé ọ̀gá mi aríkúyẹrí